orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú ògbómọ̀ṣọ́ a mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè pé ìpè tí mò ń gbà lẹ́nujọ́ mẹ́ta jẹ́ ìpè tó jẹ́ pé ó múnà mi dùn ó sì jẹ́ kí n mọ̀ wípé àwọn èèyàn ti ka ewé àti ìbùkún pàápàá jùlọ fún ìwòsàn ìtúsílẹ̀ àtàǹfààní ara wa ó wá máa jẹ́ ohun ayọ̀ fún mi pé ìránṣẹ́ tí mò ń fi síta àwọn èèyàn pè mí pé iṣẹ́ náà ó ṣe nǹkan táwọn ń fẹ́ iṣẹ́ ni tí ó gbọ́dún nǹkan náà nídùn inú mi wá dùn wípé àti mọ rírì títóbi Olódùmarè lára ìwé àti lára ìwé ẹ má jà dúró ẹ má jà sinmi ẹ má jà wo ayé ara wa níran nǹkan pọ̀ nínú ayé tá a wà yìí tá a bá wá wo ayé ara wa níran àwa náà padà débi tá à ń lọ àpàdà mọ́ sọ̀tàn ayọ̀ ni àwa náà padà débi tá à ń lọ àwa náà padà mọ rí wípé àsolódùmarè dálé ayé dáa àwa náà padà débi tá lọ àwa náà mọ wípé ah ọlọ́run ló ní kí n má dúró àsolódùmarè ló ní kí n má sinmi tí mo bá sinmi àti ṣé màá lè débi torí tẹ bá bi àwọn tó ń wà nípò lónìí wọn bá gbẹnu lé ẹ mọ̀ pé àìdúró ni o ló dé wọn débi ayọ̀ làwọn bá fi sọ pé àìdúró ni jó ẹ má gbìyànjú ẹ má sinmi ẹ máa gbìyànjú ẹ máa wo ara yín níran ṣe téèyàn bá ti wo rẹ̀ níran yóò rí pé ìgbésí ayé òun ń tẹ̀wájú ni téèyàn bá ti wo rẹ̀ níran yóò rí pé ìgbésí ayé òun ń lọ bó ṣe yẹ kó lọ téèyàn bá ti wo rẹ̀ níran yóò rí pé ìgbésí ayé òun ó ń mú ayọ̀ ó ń mú ìdùnnú ó ń mú àṣeyọrí jáde ni torí náà ni mo ṣe ń sọ pé ẹ dákun ẹ má jà wòra wa níran ẹ já lọ sí àwọn iṣẹ́ tí mo fi síta. Si lágbára lọ olódùmarè gbogbogbà kígbà tí ẹ bá ti ń dáwọ́lé iṣẹ́ yìí Elédùmarè tó lágbára lórí ewé àtẹ̀gbò tó sì ní àṣẹ ìmúṣẹ rẹ̀ yóò jẹ́ ọba yín lára mu gbogbo gbà kí ìgbà tẹ́ bá ti dáwọ́lé ẹ bá ti tóbi Olódùmarè pàdé iṣẹ́ tí mo fẹ́ fi síta ni iṣẹ́ àṣefijìn tàbí ká pè ní àṣegbé iṣẹ́ àṣefijìn tó yá ibìkan bẹ ẹwà ibìkan tó yá ẹ ti mọ̀ pé nǹkan yìí ó lè dọ̀ràn àbí ẹ ṣẹ̀ṣẹ̀ kan àbí ẹ ní ẹjọ́ kan wájú àbí ẹ ní wàhálà kan ẹ sáà mọ̀ pé nǹkan yìí ẹ nílò ìdáríjìn lórí ẹ̀ ẹ nílò kan da yín láre lórí ẹ̀ ẹ nílò kí wọ́n ṣe kí nìkan sọ yín dòmìnira lórí nǹkan o iṣẹ́ yìí ẹ lọ ṣe kẹ́ bí ó ṣe ṣiṣẹ́ àṣegbé ni àṣefíjì ni ìgbẹ́ ìṣe lágbájá ẹ wọ ẹ filẹ̀ tó jẹ́ pé tán bá ń gbọ́ ẹjọ́ yín ní tí ọmọ wá sókàn àyà wọn náà ni pé ẹ dáríjì tẹ ẹ bá láwọn kan bá lọ fẹjọ́ yín sùn tí wọ́n sì rí pé lóòótọ́ lẹ sí nǹkan ní tí ó wá sókàn wọn ya wọn náà ni wípé ẹ ṣàánú ẹ bóyá ẹlẹ́jọ́ kan ni wọ́n á pé ah ẹ̀jẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó ní nǹkan tó lè mú kí èèyàn máa ní ìgbésí ayé ayọ̀ nígbà tí ó bá ní ìdáláre níbi gbogbo tó bá wà yálà nílé iṣẹ́ ni yálà ńlá nínú ìlú ni ládùúgbò ní ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti ní àṣefìjìn tẹ́ ẹ sì ní àṣegbé ẹ̀yin náà rí i pé ilé ayé ò rọrùn àṣefìjìn tá à ń sọ yìí bẹ́ẹ̀ bá ṣe àwọn àgbàlagbà kan pẹ̀lú á tún wúlò fún láti mú kí wọ́n yọ̀ǹda yín tẹ́ ẹ bá ṣe nǹkan tó ń bí àwọn àgbàlagbà nínú á tún mú kẹ́ ẹ ní àṣegbé débi kó sọmọ ni ẹ fi tiẹ̀ lẹ̀ ó ṣiṣẹ́ ìyọ́nú àwọn àgbàlagbà ó sì ṣiṣẹ́ àṣefìjìn bẹ́ẹ̀ ni àṣegbé pẹ̀lú ẹ lọ ṣe iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí ẹ rí i pé bẹ́ẹ̀ ni ẹjọ́ tí ń bẹ wájú yín yóò bì wò àwọn nǹkan tó dàbí wàhálà wájú yín kò ẹ̀ ní rí mọ́ ìtẹ́ lọ wá àti bẹ́ẹ̀ sì ṣe òun ni mo fẹ́ ṣàlàyé ẹ wá ewé gbégbé tó bá jẹ́ obìnrin méje tó bá jẹ́ ọkùnrin mẹ́sàn-án ẹ máa gbọ́ ewé gbégbé tó bá jóbìnrin méje tó bá jọkùnrin mẹ́sàn-án ẹ wá atari àjà méje tó bá jọkùnrin obìnrin mẹ́sàn-án tó bá jọkùnrin ẹ wá àṣẹ òkété méje tó bá jọbìnrin mẹ́sàn-án tó bá jọkùnrin ẹ wá ewé ẹ̀kọ ẹ wá mọ̀ ọ̀nà ewé ẹ̀kọ yìí máa ṣàlàyé o ẹ wá ẹ̀kọ ẹ ti sọ pé ẹ̀kọ méje ẹ̀kọ gangan méje tó wà nù ìwé tó bá jọkùnrin mẹ́sàn-án ẹ̀wà orógbó méje tó bá jọkùnrin mẹ́sàn-án tó bá jóbìn méje ẹ̀wà orí agbe tó bá jóbìn méje tó bá jọkùnrin mẹ́sàn-án ẹ̀wà orí àparò tó bá jóbìnrin méje tó bá jẹ́ ọkùnrin mẹ́sàn-án orí aláǹgbá náà ẹ̀wà bẹ́ẹ̀ tó méje ọkùnrin mẹ́sàn-án ẹ̀wà wá iṣu tó kú sórí ebè iṣu ìbá ìrẹ́ ní iṣu tó wọ̀ jẹ́ tó kú sí orí ebè tí yóò hù jáde nù o ẹ wà wà ẹ wà gé sí méje tó bá jóbìnrin ẹ gé sí mẹ́sàn-án tó ẹ wà mọ̀ gbọ́ ẹ wà ìwé origin tó pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ sì wá sí òní ṣàlàyé ṣe é rí ẹ̀kọ́ yìí ẹ wá àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì bàlágà tí wọn ò tí ì mọ ọkùnrin tàbí tí wọn ò tí ì mọ obìnrin ẹ wá déédé iye ẹ̀kọ́ tó bá jẹ́ pé ẹ̀kọ́ méje obìnrin lẹ fẹ́ ṣe fún ẹ̀kọ́ méje ni ẹ wà ní káwọn ọmọ kan jókòó kan kọjú síra wọn tó bá jẹ́ ọkùnrin lẹ fẹ́ ṣe fún ẹni wọn jókòó kan kọjú síra wọn àwọn ọmọ wọn jókòó wọn yí wọn ráńdì báyìí ẹ wà fún kálukú wọn ní ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọn wà bò wọn wá jẹ ẹ̀kọ́ tán ẹ rí i pé wọn lè jẹ ẹ̀kọ́ tán o ṣe rí ẹ̀kọ́ tí wọ́n jẹ tán wọn ẹ wà á dúró lẹ́yìn wọn ẹ wà ní wọ́n máa fi wọ́n wà á yọ ẹyọ kan lára ewé ẹ̀kan tó fẹ̀ dáadáa ńbẹ̀ ẹ wà nìkan yọ ẹ̀kan ńbẹ̀ wọ́n wà á nà sí ọwọ́ ọwọ́ àlàáfíà tá a pè lọ́wọ́ òsì náà wọ́n fi nà sí yín o ẹ wà á gbà ẹ̀yin náà fọwọ́ àlàáfíà gbà lọ́wọ́ wọn ẹ̀yin ni wọ́n gbà náà o kì í ṣe pé bọ́yá ẹ gbà lọ́wọ́ wọn láti wájú wọ́n nà sẹ́yìn bá ẹ wà á gbà lọ́wọ́ wọn ọwọ́ àlàáfíà lẹ́yìn náà ò sì gbà. Hmm? ọwọ́ àlàáfíà lẹ́yìn náà sì lẹ́ẹ̀fì gbà tẹ́yìn náà bá sì fẹ́ gbà ẹ kọ̀yìn sí wọn ni tẹ́ bá fẹ́ gbà ẹ kọ̀yìn sí wọn ni kì í ṣe pé ẹ kọjú sí wọn gbà o ẹ̀yin náà kọ̀yìn ní ẹ fi gbà tẹ́ bá gbà tán ẹ fi sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ sì gba mẹ́sẹ̀ sọ́nà tó bá jóbi bẹ́ẹ̀ sì gba méjèèjì nù tẹ́ bá ti wá gbà tán ẹ máa wá gbọ́ àwọn ẹ̀kọ́ ẹ wọ́n ti jẹ̀kọ́ dá ewé ẹ̀kọ́ yòókù ẹ lọ kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan ẹ gbẹ́lẹ̀ ẹ rì mọ́ ẹ má sùn o ẹ má sùn o ẹ má sùn o ẹ kàn gbẹ́lẹ̀ kẹrì gbogbo owó ẹ̀kọ́ yòókù ṣùgbọ́n ẹ rántí pé ti mú méjì àbí mẹ́sàn-án o ṣé ẹ wá rí ewé oríjìn tẹ jọ atọ́pọ̀ ẹ̀gún nínú odó kó ṣe wọ́sọwọ́sọ kó ti dàbí wọ́sọwọ́sọ tó ń ṣe ẹ̀fọ́ tó ń ṣe wọ́sọwọ́sọ tó ti pò papọ̀ ẹ wà bùdí ẹ bù lé ewé gbégbé ṣe rí gbogbo nǹkan tí mo wá kà lọ́kọ̀ọ̀kan yìí ṣe hàn pé ewé mẹ́sàn-án ni tàbí ewé méje ẹ ti bù sí méjèèjì báwọn àbí kẹ́ ẹ lù sí mẹ́sẹ̀sán báwọn ẹ wà mú gbogbo kínní lọ́kọ̀ọ̀kan ẹ wà kó lé lọ́kọ̀ọ̀kan ẹ kó lé lọ́kọ̀ọ̀kan ẹ kó lé kínní ẹ kó lé kejì ẹ kó lé kẹta sẹ́yìn pé kínní náà mẹ́sàn mẹ́sàn àbí méjì méjì ni ẹ kó lé báwọn ìwé ẹ̀kọ́ tí a wá gbà lọ́wọ́ àwọn ọmọ ẹ wà fi bò ó ẹ wà pọn bí ẹni pọn ẹ̀fọ́ ti wá tẹ tẹ ti jò tẹ̀lé pé kínní yẹn ti jó ti ṣe dáadáa ẹ bù ń bẹ̀ ẹ dà á sínú odó ẹ gún lọ́sẹ̀ tẹ́ bá ti wá gún lọ́sẹ̀ ẹ wá wá ajere inú ajere lẹ́ẹ̀kó sí ẹ wá kó sínú ajere ẹ kó sínú ajere tẹ́ bá ti kó sínú ajere ẹ lè omi tẹ́ fi po ẹ lè fomi àgbọn po tẹ́ bá sì yàn ẹ lè fomi lásán po ẹ wá kó sínú ajere tẹ́ bá ti kó sínú ajere èyí tó kù ẹ sínú òrí ṣé ẹ wá rè tẹ ẹ kó sínú ajere o ẹ sokùn kan mọ ẹ sokọ ẹ má jọkàn lẹ ẹ sokùn kan mọ ká ẹ sokọ ni o èyí ẹ ẹtu rẹ náà tẹ tẹ ẹ fòrí sí o níbi tẹ bá wù yín kẹ ẹ kó sí bá àṣẹ kè bá àṣẹ ní tẹ ẹ kó sí ẹ má jẹ ihun náà kan lẹ ẹ fi kankan gbé òun náà kọ tẹ ẹ bá kódà bẹ bá kó ní kòkò bẹ bá rí kòkò kan tó ní ọrùn tẹ lè sokùn mọ ẹ kó síbẹ ẹyin náà so mọkè tẹ bá ti wá so ẹ̀yin ẹ lọ wẹ̀ kò sígbà tẹ́ ẹ bá wẹ̀ tẹ́ ẹ wẹ̀ o kò sígbà tẹ́ ẹ wẹ̀ tẹ́ ẹ wẹ̀ tẹ́ ẹ bá ti wá wẹ̀ tán ẹ fọwọ́ bọ orí ẹ tọ̀la bọ́ ẹ bá wá ń wẹ̀ gbogbo kéèsì tí ń bẹ wájú yín nǹkan tẹ́ ẹ fẹ́ ebi tẹ́ ẹ fẹ́ àfìdí àforíjì sí ẹni ẹ máa ṣàdúrà bẹ́ẹ̀ bá ti ń wẹ̀ tẹ́ ẹ bá ti wá wẹ̀ tán tẹ́ ẹ sì ti lá orí hùn ẹ mọ ohun tí ó lórí ẹjọ́ hàn ẹ mọ ohun tí ó lórí nǹkan tó ṣẹlẹ̀ hàn bẹ́ẹ̀ mo sọ fún yín tẹ́ ẹ bá jẹ́ pé ẹni tẹ́ ẹ ní kíni ẹ mú wọ́dúrópù yín ẹ wá nǹkan kan kẹ́ ẹ wọ́dúrópù yín wọ́dúrópù yín yẹn kẹ́ ẹ wá nǹkan kan kẹ́ ẹ kàn kíní mọ́ lókè tẹ́ ẹ bá ti kàn kíní mọ́ lókè ẹ gbé kọ́ tó bá jẹ́ ní oníyàrá ni ẹ gbé kọ́ ẹ sá méjèèjì rẹ̀ ọkàn lẹ̀ ẹ̀yin ẹ fọwọ́ tọ̀ ẹ là pẹ̀lú àdúrà nǹkan tẹ́ fẹ́ kó lọ́run bá sí lórí ẹjọ́ tí ń bẹ wájú yín àbí nǹkan tí yíyọ níwájú náà yíyọ báyìí olórí yíyọ níwájú òòrùn gbogbo tẹ bá fi ṣe pátápátá ẹ tó yẹ kí wọn bínú sí yín inú wọn máa yọ sí yín ni o inú wọn máa yọ sí yín o torí ọṣẹ kan kì í rómi kọ́ máa yọ ìwọ ni ọṣẹ ò lè rómi kọ́ máa yọ <laughs> inú wọn máa yọ sí yín ni torí pé àṣẹ báyìí ó ní ti dùn mọ́lẹ̀ ẹ lọ sí o yóò bá yín lára mu ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ìdùnmọ́ yìí.